lóòótọ́ àti lódodo Mohbad ti kú Mohbad ti lọ ṣùgbọ́n spiriti Mohbad spiriti Mohbad kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó sinmi spiriti Mohbad ó rìn kiri ó ń tọ̀ọ̀tì àwọn ẹ̀mí tó jẹ́ pé wọ́n lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kí àṣírí ikú tó pa Mohbad kó lè tú kí gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ti wà nígbèkùn ẹ̀mí òkùnkùn rú ti Mohbad kí àwọn náà lè bọ́ nínú ìgbèkùn yẹn. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist yálà music industry broadcasting industry eh, eh, movie industry àti àwọn entertainers ni gbogbo àwọn ẹ̀mí òkùnkùn yìí ni wọ́n wà tí wọ́n ń jẹ gàba lórí àwọn ẹ̀mí lórí àwọn kan. ìgbìyànjú gidi ni Alhaji Oríyọmí Hamzat ló ti ló ń gbà lórí kí àṣírí ikú tó pa Mohbad kó lè ràn dé bẹ́ẹ̀ náà ni Ìyábọ̀ Òjó àwọn ìgbésẹ̀ tí Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ń gbé yìí ó jẹ́ ká mọ̀ yìí pé Eh, ìṣẹ̀lẹ̀ ikú Mohbad àṣírí ikú tó pa Mohbad ó jẹ́ ká mọ̀ wípé yóò hàn de. Ìyábọ̀ Òjó ó ti dọ́dọ̀ òbí Mohbad ọdọ bàbá Mohbad àti ìyá Mohbad ó ti dọ́dọ̀ wọn ó ti bá wọn sọ̀rọ̀. Ìyábọ̀ Òjó ó ti dọ́dọ̀ DJ Splash òun náà jẹ́ ọkan lára àwọn malians Naira Marley àti gbọ́rọ̀ àti gbáwọn àṣírí àwọn atrocities tí Naira Marley tó ti commit nípa Mohbad nípa DJ Splash. Ìyábọ̀ Òjó ó ti gbéra ó ti lọ fíṣítì AIG lórílẹ̀ Nàìjíríà láti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa Mohbad wọ́n rọ iléeṣẹ́ ọlọ́pàá lóde nàìjíríà pé à ojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà káàkiri àgbáyé ó ń bẹ lára iléeṣẹ́ ọlọ́pàá o láti jẹ́ ká mọ àṣírí ikú tó pa Mohbad bẹ́ẹ̀ náà ni Alhaji Oríyọmí Hamzat ẹ fi mọ̀ wípé Oríyọmí dé òdodo dé ni bàbá lòun ò ní gbà àfi kí ìjádò òdodo káṣírí kú tọ́pa Mohbad kó hàn dé gbogbo àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá bá fura sí ó ṣeé ṣe kán lọ́wọ́ nínú ikú Mohbad ó ní ní kí iléeṣẹ́ ọlọ́pàá ó gbìyànjú láti dọ́dọ̀ òun láti yìn fight kí ìdájọ́ òdodo kó lè ràn kí àṣírí kú tọ́pa Mohbad kó lè ràn dé. àwọn agbẹjọ́rò lóríṣiríṣi àwọn ikọ̀ lóríṣiríṣi àwọn àjọ lóríṣiríṣi tá ń jẹ́ àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn òun ni wọ́n ti dìde lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí lọ́rọ̀ ẹ̀rọ ikú Mohbad yìí lẹ́yìn tó ń fi hàn wípé ìdájọ́ òdodo máa wáyé lórí ikú Mohbad. torí pé àwọn malians yìí malian squad yìí kì í ṣe àkọ́kọ́ ṣe wọn lélẹ́yìí wọ́n ti ń ṣe iṣẹ́ láabi yìí ó ti pẹ́ ó túmọ̀ sí gbogbo àwọn tí Naira Marley bá sáìn sí Malian record ó túmọ̀ sí pé <laughs> eh, eh, ó initiate wọn sínú ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ adarí rẹ̀ ni ó túmọ̀ sí wípé ó ń lo. <laughs> Eh, a fi sọ yí pé ẹ jẹ́ ká gbáyé ká ṣayé rẹ̀ o ẹ jẹ́ ká gbáyé ká sì jẹ́jẹ́ torí pé báàlọ́ bá lọ àbọ̀ a máa bọ̀ ọjọ́ gbogbo dẹ̀ ní tó lè ọjọ́ kan báyìí ní tó lóhùn tó bá pẹ́ títí tẹ́ni tó níṣẹ́ yìí bá ti ń ṣiṣẹ́ bí tọ́lọ́ bá dé àṣírí ó padà tú o ọlọ́run a sì máa wòran a máa wọ̀ ẹ̀dá níran káyé ẹ̀dá ó lè bàjẹ́. jẹ́ ká gbáyé ká sáyé rẹ o. láṣẹ ọlọ́run láṣẹ Èdùmàrè gbogbo àwọn ẹ̀mí àwọn ẹ̀dá tó bá lọ́wọ́ nínú ikú Mohbad ọba Èdùmàrè yóò fojú wọn lè yóò fojú wọn hàn dé o gbogbo àwọn ẹ̀dá àwọn ẹ̀mí tó nù kú Mohbad wọn ò ní sinmi wọn ò ní gbáyé gbádùn láti rí wọn fi tú